إياك هو الأبتر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه أرسل يد الله atọrọ ike àti gẹ fún anabiwa muhammed pẹ̀lú àánú ọlọ́run bílẹ̀ tòní bá ti ṣú oṣù ramadan ọ̀dà sí méjì nù yẹn ni pé ọgbọ̀njọ́ ọgbọ̀njọ́ mẹ́ẹ̀ẹ́dógún ó ti lọ́mẹ̀ báyìí o bí mẹ́ńlá lọ́wọ́ aṣẹ́kù bí mẹ́ẹ̀ẹ́dógún ni ọlọ́run nìkan ló yé iye tó bá rí kọ́ jẹ́ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kọjá kí ajọ rí òpin rẹ̀ kó wá máa ń ṣẹlẹ̀ ní àgbàmọ́fẹ́ ní kọ̀ọ̀kan wa. Ramadan ti dá méjì ìbéèrè wa ni pé kùránì mélòó lẹ́nì kọ̀ọ̀kan wa ti parí. aṣọ ní oko aṣọ ní Sunday tó kẹ́yìn sí èyí tá àwẹ̀ asọ nípa ìṣesí àwọn ẹni ọlọ́run nípa bí wọ́n ti máa ń ṣe tahajud nípa bí wọ́n ti máa ń ṣe pẹ̀lú quran anímọ̀ bukhari ọgbọ́n kùránì ló máa ń kà lójúmọ́ ìmáàmù ṣàfihàn ọgọ́ta kùránì kùránì méjì méjì tí òmé tí máa ń kà lórí ìrun àbí lónú náfìlà tí ò ní nú ó di mélòó tá a ṣe báyìí sáré tó ti parí márùn-ún sani ó ti parí mẹ́fà ẹ̀já gbìyànjú wọn bá oorun tó kù lẹ̀ yìí ó tó aṣọ ṣá ní àṣàgbẹ kọ́lọ̀ǹkógbà lẹ́sìn fún wa. lónìí lágbára ọlọ́run ọba tafsir suratul kawusar àti suratul ma'un méjèèjì ni a gbéyẹ̀wò lónìí lágbára ọlọ́run. abẹ́ látòrí suratul kawusar kíkà rẹ̀ láti gbọ́ tí a ti ké fún wa hàn ọlọ́run bọ́ba àlekè ọlá sọ pé ìnà àǹfààyìnà kàlíkà òsàn ìnà dájúdájú àwọ̀ ọlọ́run àǹfààyìnà kàlíkà fèrè àǹfààyìnà àlùkọ́yọ̀rọ̀ kàfèrè àwọn la fún ọ lóore tó pọ̀ wàmánà àná kàmínà lè àwọn àjùlọ àjùlọ tí ò lẹ́gbẹ́ẹ́ adáṣe fún ọ nìkan léyìí tó ṣe pé làásẹ̀bí la lèlò sórí la àkìkọ́tì ẹ̀dá kan kò lè dá débi pàápàá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ o gbọ́dọ̀ páwọn ọ̀tá wọn ò rí ọ bí ẹni tọ́lọ́wọ́n bá ṣe oore tó tóbi fún oríṣiríṣi ọ̀nà ní àgbà tí wọ́n fi tún káwọ́ sáà àwọn kan tún sí náà rò ń fìlì jánà wọ́n ní akérèmọdò kan ní tí ń bẹ nínú ọgbà àlùjáde onídàra omi inú rẹ̀ ó funfun pin ó dùn ju oyin lọ àwọn afipáàmù fi mú kọlọ̀nkọ́sẹ̀ nìkọ̀kan wa lọ́kàn nù wọn ike tẹ́lẹ̀ ó fi máa mú lọ́jọ́ náà lọ́hùn ọ̀pọ̀ àfi bíi ìràwọ̀ sánmà bí ìràwọ̀ sánmà bó ṣe pọ̀ tó fọ́n káwọn bẹ́ẹ̀ náà ní fita máa fi bomi alukawusara mu bẹ́ẹ̀ lọ náà ṣe pọ̀. ìnà àfàyìnà kalikawusara fasọ́lì lérọ́bìkà wọ́n ha. yẹn ni pé fàjìhàn ìbàdàtàkà wàsálà àtàkà lérọ́bìkà wáḥdà gbogbo òjọsìn rẹ tó bá ṣe pátá ọlọ́run rẹ nìkan ni kò ṣe fún ọ. irun rẹ tó bá kí má kí fún yàn má kì í nítorí èèyàn ṣùgbọ́n kí nítorí tọ́lọ́wọ́n bá nìkan so má kì ní kì í ṣe kárí mi ìkí alẹ́ àwò kí nítorí tọ́lọ́wọ́n. tọ́ba tó wá dúnbò nǹkan ràkúnmí lọ fẹ́ gún ni gbóhùn lẹ́yìn tí ọ̀dà kọ́ lọ́n sí agbo lọ fẹ́ pa àgùntàn nìṣòro màálù dùn àlásìmìhì ló kọ́ lọ́n. fàyínà wà lẹ́dí tàn án àdàkà.

àwọn kàtí àti pé tùmọ̀ rẹ̀ ni pé fasọ́lélẹ̀ rọ́bì kàwá ni hàr lóòjọ́ ọdún kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́ kọ́kọ́ kírun náà nígbà ọba kírun tán wá ni hàr yẹ̀rùn léyà lẹ́yìn náà kọ́ wá pẹ̀rẹ̀ léyà rẹ̀ àwọn kan tó bá wọn. àwọn kan sì tún sí wípé wá ni hàr sọ́lélẹ̀ rọ́bì kà kírun fọlọ́wọ́n bá rẹ̀ wá ni hàr. wàá gbọ́wọ́ ọ̀tún rẹ lọ́wọ́ òsì àtọwọ́ ọ̀tún àtọwọ́ òsì wàá gbé síbi egun ọ̀run ẹbí egun ọ̀run rẹ báyìí yẹnike wà ní ṣàrù ìnà àkà wà ní gbogbo ẹni bá ń bínú ọ pátá gbogbo ẹni bá ń rẹ pátá gbogbo ẹni bá ń sọ pé ọ lẹ́yìn ọmọ rẹ o. látàrí pé ọmọ ànábì wa muhammed kọ́sìm ó ṣaláìsí nígbà ṣaláìsí àwọn kẹfìrí wa ń dunnú pé bó muhammed ah muhammed ò lẹ́yìn mọ́ ọmọ rẹ̀ kọ́sìm ti kú ó ti kákùnrún ọlọ́run wa ni àwọn tí wọ́n lọ kákùnrún yanitọ́ ọba ti kú ìrántí rẹ ti kú tẹ̀lé àwọn gangan wọn tí wọn ní rẹ ìrántí wọn. nínú aisaru tafasir ètí bàbá wa aljazairi ètí wọn kọ àwọn náà tú àyà wọn títú tí wọn wá kún ju ti alákọ̀ọ́kọ́ lọ wọn ni iná àtọ̀yìnà kàlkàwùsà yẹn ni mọ̀tà sọ́tún bí rasulillahi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ yìí anabi nìkan lọ́lọ́run bá a sọ. wàá nà ha táàmìlì tọ́ọ̀bì àtàzíyá rasulillahi sallallahu alayhi wa sallam. súra yìí ó kó ìbánikẹ́dùn ó kó sínú fún anabi muhammed sallallahu alayhi wa sallam. báwo ló ṣe jẹ́ ni pé rúùyà anáwó mẹ́ta ibn nabiyyi sallallahu alayhi wa sallam ọmọ anabi. ìyẹn ti ń jẹ́ kọ́sìm àkọsílẹ̀ fi hàn ni pé ọmọ náà ṣaláìsí nígbà kọ́sìm wa kú tán ìkànnì àwọn ọ̀ṣẹ́bọ ìyẹn alihans ibn wa'il muhammadun ti fẹ́ uwa abutaru ayé láàárín àpè ìbàláwo kọ̀ọ̀rọ̀ ọmọ ti kákùrún. fanzara lọ́wọ́ àbíyí sọ̀rọ̀ lọ́lọ́n fún wa sọ súra yìí ó sọ kalẹ̀ ó sọ kalẹ̀ kọ́ máa jẹ́ rọ́dán alẹ́lẹ́hàns èsì ọ̀rọ̀ fún alẹ́hàns ibn wa'il wàtánzíyà kó tún lè bá a máa fi sympathize fún òjíṣẹ́ lọ́wọ́ bá sọlọ́lọ́wọ́ bó ṣe ń bá nàbí ìdárò tí ń bá a bákan náà bóṣìrò làwù ìró dùnú tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún anabi wa muhammed wàlẹ̀ ummati àti fún ìjọ rẹ̀ kí ìró dùnú ọ̀hún òní omi káwó sárọ̀ náà àrùn fìlìjánná ẹ̀yin nìkan lẹ́ẹ̀dààmú ẹ̀yin ju anabi muhammed nìkan lẹ́ẹ̀mú omi káwó sárọ̀ ètí mẹ́lẹ̀ ọ̀bàlùjánná omi yìí xaafa táwọn mi dáàbì. wàmẹjọrọ omi tún wá ń sàn lọ sàn bọ lórí àlúùlù ìlẹkẹ ṣẹgi àwọn diamond wàtàrùbátò ìpẹ rẹ ọsùyàb mínàlì mẹsìkì ìpẹ ìsàlẹ omi ìsàlẹ omi káwùtàrù òórùn rẹ ó dùnjù ti lọfíńdà mẹsìkì lọ wàmẹ òhò omi kàwùtàrà dandan àhàlà mínàlì ànsàlì ó dùn ju oyin lọ wà á bí àdìmídà strategy ó funfun pin fífunfun rẹ̀ ó ju ti ìyín lọ. wàmínà ní kawusar láti bí omi kawusar yìí ìní haudu ànábì abàtà ànábì ibẹ̀ ni ó ti máa gba omi wá ètò sí pé àámu fi hàn rọ̀sọ́ọ̀t yẹ́wò mọ̀lẹ́kìyàmà ní gbangba àdájọ́ lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlẹ́kìyàmà wàhálà yàrá ìdòwò yìí lọ́sọ̀ ọ̀dẹ̀ hàn mí ní òmùmẹ́tì kí sì gbogbo mùsùlùmí ní òrì omi mò àwọn tí wọ́n bá jẹ́ ni rí tí wọ́n jẹ́ ni ọlọ́run tí wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run bá lò gbèsè ayé wọn àwọn tí ó mú bí omi àlùkáwó sára ni o. fakọ́lù ẹ̀rí ọlọ́run tó sọ pé ìná àpò ìná ká ìyẹn ni pé xasọ́sínà ká sáré. kawusar ìwọ nìkan la dá fún ní gbogbo àwọn ànábì ọlọ́run. alẹbi wà náírà ń fìlìjà nẹ́tì kawusar yìí èyí tó jẹ́ pé omi kan lọ́jẹ́ akérèmọdò kan lọ́jẹ́ tí bẹ́ẹ̀ ní àlùjáde òní nira. mìíràn àbọ̀mí àníhàríà tábà ń sọ nípa àwọn akérèmọdò tí bẹ́ẹ̀ lálùjáde náà nínú máa lè kọ́ yẹn kẹfìr oore tó tún pọ̀ àti ṣe fún ọ àti ṣe tó tún pọ̀ fún ọ. kí lórí náà alẹ́bí wàhábàwò mìnánubú wá ti wá dé ní ọlọ́run sáà nàbí wa ó sì lánàbí ọlọ́run ó ṣe lójijì rẹ̀ ẹ̀sìn òdodo ẹ̀sìn islam ọlọ́run tó fẹ́ lánàbí. lọ́la àwọn oore tó pọ̀ tó ṣe fún ni pé rọ́fọ̀n bíkìrì ìrántí ànábì ọlọ́run ò jẹ́ ọ parí gbogbo àtàwọn ti fẹ́ pẹ̀rún wà ashhadu anna muhammadar rasulullah tọ́wọ́ fẹ́ sè é kọ́mọ̀ ashhadu anna muhammadar rasulullah tọ́ba ń ṣe táyà á tún ṣe àṣàlátù fanabi wa muhammad sallallahu alayhi wa sallam níbi táyà alákọ̀ọ́kọ́ ashhadu an la ilaha illallah anna muhammadan abduhu wa á tún dákọ̀ rẹ̀ ọjọ́ jimá lára àwọn ṣé olórí tíyàn lè ṣe jù tíyàn ó fi gbalada tó kún kẹ́kẹ́ jùlọ oníkéèyàn máa ṣe àṣàlátù fún ànigbòwà muhammed nínú àwọn tíra kéékèèké tá a kàn lé ó ní ìdá kúńtà fi dàrọ́ yìí ní tasahad fakasir bisalati ala muhammed tọ́ba fẹ́ sọ orí láyé àti lọ́run ọ̀ní ẹni tí ó máa ṣe àṣàlátù fún ànigbòwà muhammed sallallahu alayhi wa sallam yẹn ni pé ní àwọn tó tóbi jù lóore èyí tó lọ́wọ́ bá tó ṣe fún àníbùwà muhammed sallallahu alayhi wa sallam ó ní pé ó ti lánàá bí ọlọ́run ẹ̀sìn òdodo ẹ̀sìn tó borí gbogbo ẹ̀sìn ọlọ́run fún un. alukoran elkerim tíra tó ṣe pé ìdájọ́ rẹ̀ ó ti mi gbogbo ìdájọ́ àwọn tíra tó ti ṣíwájú ọlọ́run fún ànábì wa. yàtọ̀ sílẹ̀yìn ìrántí ànábì yóò máa lọ ní gbére wàlùmọ̀kọ́ wàlùmọ̀ ahmed ibùdúró ẹlẹ́yìn tí gbogbo ẹ̀dá ó sì máa yìn pátá anábì nìkan lọ́n ṣe fún yẹn ní pẹ́tọ́ bá jẹ́ òmìnira kìámù tí gbogbo ẹ̀bàdà tàbá ń bẹ́nu fìtínà ọlọ́run wá sí ìdájọ́ anábì ádámù báni bẹ́ẹ̀ lọ́hùn yóò lé mi kọ́ wọ́n máa ti síra wọn tí wọ́n fi ti sọ́dọ̀ anábì muhammed sọ̀rọ̀ àdìsọ́lá anábì ni ó wà ń ṣépè ìpè ọjọ́ náà ni mẹ́kọ́ ọmọdé mahmud fasọ́lì lè rọ́ọ̀bì kàwọn nìhàn oore tó pọ̀ ló ń ṣe fún yìí bàbá sóore fọ́fẹ́rú ọ̀pẹ lọ́yẹ kọ́ dáa fọ́sọ́lẹ̀lẹ̀ rọ́bìkà dúpẹ́ fọ́nlọ́n lórí àwọn ìdẹ́ra yìí bí àǹtọ́sọ́lẹ̀ yà lẹ̀ rọ́bìkà kí ni tó fi dúpẹ́ máa kí òun fọ́lọ́n ọba rẹ̀ lónìí kan ṣoṣo. wọ́lá tó ṣèlérí bí nǹkan yọrọ má ṣe mú nǹkan kan lórogún mọ́lọ́n níbi ìjọsìn. wàkàdá àlekà náà lára tó fi dúpẹ́ fọ́lọ́n ni pé gbóòrán fún un ẹran fọlọ́hún fi dúpẹ́ orí pọ̀làtàgbà lẹ́gẹ̀rì ìtàhádá mọ́tọ́ba pẹran má pẹran fẹ́nìkan ká àfọlọ́hún bá nìkan ṣoṣo má pẹran fáńjànù má lọ fi wáyọ̀ nù bàbá àti ìyá rẹ̀ tí wọ́n ti kú tọ́wọ́ àlọ́ pàṣẹ wọn. wàfi níbi ọ̀rọ̀ yìí ẹ̀kọ́ ń bẹ́ńbẹ́ fọwọ́ tá a rẹ̀ ẹ̀kọ́ kí ni pé bọ́lọ̀mbà sóore fẹ́dà orí ń kéré ni orí ń pọ̀ ni ó sì ọkọ̀ dúpẹ́ fọlọ́nà àmọ́tò mo bèrè ọ̀kadà ló fún mi lómi ìbẹ tí ò rí léyìn dúpẹ́ fọlọ́run bí mo ti ń ṣiṣẹ́ sàtífíkẹ́tì ond ni a fi ń sanwó fún mi mo sì ní hnd dúpẹ́ fọlọ́run bí yẹn bá ti dúpẹ́ fọlọ́run èèyàn gbàlékún rẹ̀ wọ́n ìdìtà àgbàna rọ́bù kan lẹ́yìn ṣàkàrọ̀tún láàzì ìdánilẹ́kùn ọlọ́run ní ìrántí gbàtọ́lọ́wọ́n bá tó kéde fún gbogbo ayé pé tọ́ tí n bá sọ̀rọ̀ fún yín tẹ̀sí dúpẹ́ orí fẹ́mi ọlọ́run yín ń sàlékún rẹ̀ fún yín yẹn ni pé dúpẹ́ kékeré kí ni lọ́ọ́ lè bá a tẹ̀lé. fasọ́lì lè rọ́bì kàwá nìhàm yẹn ni pé ó ṣùkúrò hàdàlẹ̀ ìnìhàm ìdẹ̀ra ńlá lélẹ́yìí o yà á dúpẹ́ rẹ̀ fọlọ́run kí ló fi dúpẹ́ kírun fọlọ́n fìrun kíkí fìdúpẹ́ fọlọ́n bọ́lọ̀ ń bá sọ̀rọ̀ fún yàn ìyẹn máa dúpẹ́ ni èèyàn máa yọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa ìdúpẹ́ fọlọ́n ayọ̀ la máa yọ ọlọ́run ṣe rí ọmọ fún ọ náà àfa àti àwọn bàdá wákà wọn ní olówó rírà lọ máa ń jẹ kí sábàrà ní àfihàn bímọ ẹlòmíì fọgbàdì kọjá bó ti yẹ yọ kàn wọlé ni kò ní jáde yọ jáde kò ní sáǹfà ní kankan bẹ́ẹ̀. ó sì lómi tẹ́rín báyìí níbi ọwọ́ wọ́n bá kọ́ lóbìnrin mẹ́rin lẹ́ẹ̀kan náà mẹ́rin ẹ̀ ọlọ́run ọ̀sán mi sí ni yẹn pé ogun tọ́lọ̀ ń bá ṣe fún alóore yẹn máa dúpẹ́ ní kẹsì pé yẹn máa yọ̀ fẹ́ ma máa yọ̀ ayọ̀ ní pípa ọlọ́run sọ̀rọ̀ ọmọ fún ọ dípò kọ́ súná fáwọn fáwọn yẹn ló ń fi eléré ó wọ́n mu sìgá wọ́n mu tí ayọ̀ lọ ń yọ̀ wọn ò dúpẹ́ fọlọ́n ọpẹ́ lèyìn máa dá fọlọ́n fọlọ́n bá ṣòrí fún yàn. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá mùsùlùmí ní tòótọ́ látàrí fọlọ́n bá ṣòrí fún níbi oore tọ́lọ̀ ń ṣe fún yóò lòun dúpẹ́ ni ó sì yóò sì máa gbẹ̀sẹ̀ ń bẹ̀. yẹn ni pé nu àyà yìí ẹ̀kọ́ ló fún wa bọ́lọ̀ ń bá ṣòrí fún ọ dúpẹ́ fẹ̀mí ìmọ̀ọ́rìyàn lọ mọ́ṣáláṣí wọn tó bá kùnú àlámà rí mọ́sálásí tí wọ́n bùkátà sí ṣé síbẹ̀ kò dúpẹ́ fọlọ́nù ìmọ̀ mọ́sálásí ìgbowó oṣù tọ́ bá pọ̀ wọ́n kankan fún kò dúpẹ́ orin náà nù àwọn ọmọ òrukàn tí à ń jẹ́ káàkiri ra nkankan fún wa opó róúnjẹ fún fún alówó kò dúpẹ́ orin nù bí yẹn bá ti dúpẹ́ orin ọlọ́wọ́n bó ṣàlékún rẹ̀ fún wọn nínú súnà nù imam tirimidi àti abu dawud ojúṣe náà bá sallallahu alayhi wa sallam sọ pé man la yashkuru nasa la yashkuru llah ẹni tí yẹn bá sọ̀rọ̀ fún tí o dùpẹ́ bọ́lọ̀ náà sọ̀rọ̀ fún ká dùpẹ́ yẹn ni pé yẹn máa dùpẹ́ orí fọlọ́ ni ọlọ́ǹgá ọba adẹ́dá olùbá tọrọ tẹ́ẹ̀rí fún wa tọ́ba wà rọ̀ fún wa tábà wá ṣe ọlọ́run tún wá dùpẹ́ fún wa lórí pa àṣẹ dáadáa ọlọ́run gá tí wọ́n á pa wá láṣẹ àwọn òbí wa wọ́n bí asáyé wọ́n tọ́jú wa tàbá dàgbà ọlọ́run ní ká ṣe dáadáa sí wọn kí lọ́lọ́run wá sọ nígbà yẹn ànìṣkóró lé wàlíwà àdídá yìí ẹ dúpẹ́ fèmí ọlọ́run ẹ tún dúpẹ́ fáwọn òbí méjèèjì bó láti dúpẹ́ fún wọn ni pé ṣe dáadáa sáwọn òbí rẹ méjèèjì tọ́jú wọn mọ́jọ́jú wọn ráre mọ́jọ́jú ọ̀jẹ̀ wọn bó o bá tiẹ̀ tí ì lówó lọ́wọ́ tó o ti wà nípò kọ́ ọ̀rọ̀ oúnjẹ kọ́ ọ̀rọ̀ aṣọ kọ́ ọ̀ṣẹ́ gbọ̀n nǹkan kọ́ ọ̀ṣẹ́ fún wa sì máa sọ̀rọ̀ ọ̀dùnnú fún wa máa lérí ìṣẹ́jú wọn. ìdùnnú ló ń jẹ́ àgbàlagbà. fasọ́lélẹ̀ rọ́bì kàwa ni ha ọ̀rọ̀ àjàzá yìí wọ́n ní wà fi áádá tàn lè òmùmátì ẹ̀kọ́ mbẹ́mbẹ́ léyìí o níbi ọ̀rọ̀ tọ́lọ́ ẹ̀kọ́ mbẹ́mbẹ́ fún àtàjà àlùmọ́ rẹ̀ ọlọ́run wa ní fasọ́lì lè rọ́bì káwá nìyà ẹnu àwọn àfọ̀wá kò nípa sọ̀lá àtútọ́ lọ́n sọ́ńbẹ́ o alimọ̀rọ̀ rẹ̀ mi na sọ̀lá sọ̀lá tó lọ́ọ́ yìí sẹ́wọ̀n ọdún léyà lọ́lọ́run gbà lérò ni àbí kéèyàn kàṣẹ náà fìlà á bákan náà wá ní ar sínárù bẹ́ẹ̀ sẹ́wọ̀n léyà ni àbí wò ní bẹ́ẹ̀ bàbá ní lámánìà míndòkúlì hádá ìsáyìrì sọlọ́wọ́ àti wà nùsùk gbogbo ẹ̀ pátá lóko ni. yẹni pé ìwọ̀n ọdún kì í ìmútọ́jọ́ ọ̀rọ̀ yẹn náà fún kí fọlọ́ lásìkò rẹ̀. ẹran ọdún léyà pa á tó pẹ́ran míì náà tó fi dúpẹ́ fọlọ́ọ̀ba tọ́lọ́ọ̀ba sórí fún un. wàkọ́ ìlú hùtàn àlà ìnàṣà ní àká huwa lè abidà àwọn tí a ń bínú rẹ àwọn tí a ń kórira rẹ àwọn tí a ń lò ti fẹ́ ọlọ́mọ kankan tí lẹ́yìn tí ó gbẹ̀yìn rẹ má àwọn gangan lẹ́yìn wọn fẹ́ àwọn ni wọn kú tí wọn ò ní rẹ́ni rántí wọn ṣùgbọ́n wọ ìrántí rẹ ọmọ tẹ̀síwájú ni èyí ni ọmọ òkè dọ̀ka gbogbo àwọn tí a ń kórira rẹ gbogbo àwọn tí a ń bínú rẹ yálà ń gbà ayé ànábì mi àbí lásìkò tá a wà yìí fèkó lè zàmánì wà màkàní ní gbogbo ògbà ní gbogbo ààyè gbogbo bá ti ń bínú ànábì wọ́n mú nǹkan tí ń nẹ́sìlò wọ́n náà kíbo lẹ́ńtì ò ní rọ́ọ̀mù rẹ̀ gbẹ̀yìn rẹ̀ lẹ́ńtì tó ti já hán kòmbi rẹ̀ wọ́n lè àbálò lẹ́ńtì tó ti yẹpẹrẹ ju gbogbo ti yẹpẹrẹ lọ níwájú ọlọ́run. bàbá àjàsáyìí wọn láwọn ẹ̀kọ́ bíi mélòó kan káàdì mú wọ́ nínú àyà yìí ẹ̀kọ́ àkọ́kọ́ bayani ikrami lahi ta'ala li rasuli muhammadin sallallahu alayhi wa sallam alayi bẹnu àyà yìí tọ́da lórí àpọ́nlé etí ọ̀lẹ́gbẹ́ ìtọ́lọ́wọ́n bá ti fún òjíṣẹ́ rẹ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam bákan náà taakid ahadith al àwọn àdéhùn tó wá lórí omi alikawusara èyí tá a máa gbọ́ nínú tẹ̀síìrì alukur'an ilẹ̀ abdul ayọ̀ yìí ń ṣe àfimúlẹ̀ pé omi alikawusara ń bẹ́ o wà á nà òfin ìjánná àti pé náà ọgbà àlùjánná lómi wà. nínú àwọn ẹ̀kọ́ èyí tá nínú sóra yìí ojú bẹ̀rẹ̀ ìkìláàsì sílẹ̀ ìbàdàn gbogbo ìjọsìn bá ń ṣe é gbogbo ìjọsìn tá a bá ń ṣe pátá ọlọ́run nìkan là á ṣe é fún bí yàn bá ṣe jọsìn tí òṣèlú torí ọlọ́run ká gba aládàáde lórí àwọn afáàjì á mọ̀ pé mọ́jẹ̀mú mẹ́ta ò gbọ́dọ̀ mọ̀ pé sára àjọsìn tí yàn bá ṣe fọ́lọ́run kéèyàn tó ń ládàáde lórí mọ́jẹ̀mú àkọ́kọ́ èèyàn jẹ́ mùsùlùmí mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì alikhlas mọ́jẹ̀mú kéyìí ó ṣe nǹkan torí tọ́lọ́ nìkan èèyàn rí ọ èèyàn rí ọ kò sí ìtọ́kàn kò sáà máa ń ṣe tiẹ̀ lọ fọlọ́ nígbà yìí fọlọ́ ń lọ bá nájà ọ̀bẹ ní ẹ̀ka nájà ló fi jẹ́ pé kọ́lọ̀ ń kó sànú wa lọ́wọ́ àwọn oníwàásí zamani àtàwọn olówó àsìkò yìí ẹ má pa àwọn olówó pé tọ́ wọ́n fẹ́ẹ́ ti lọ́njì bí káwọ́ yóò kọ́ wo kí ni òkú àwọn wo ni ẹ̀ ń bọ̀ wá síbẹ̀ tí ò bá ti ráwọn ti ń jọ́ ká wa tọ́ba bẹ̀rù ọlọ́run pa parí ní ọ̀rá fowó tíntìní ní ìránṣẹ́ mọ̀tẹ́ má kà wọn ló ẹgbẹ́ rẹ̀ mẹ́ta àgbègbè tọ̀ ẹni báyìí ti dé o ẹni báyìí náà ti dé o màá náà ni ọ wà lọ. ẹlòmíì tí wọ́n pè ń wáàsì àwọn ọmọ kéèké ni wọ́n pè ń fún wáàsì kò ní yọ owó àti òsè nítorí tọ́lọ́ ẹni pé ìkìláàf ó ṣe nítorí tọ́lọ́ nìkan ìyẹn méjì máa wà wájú rẹ̀ ó máa sọ̀rọ̀ nígbà pọ̀ ń bá ẹgbẹ̀rún èèyàn sọ̀rọ̀ bó ṣe fi tara sọ̀rọ̀ téèyàn ẹgbẹ̀rún bá ń bẹ wájú rẹ̀ bíyẹn kàn máa ń bẹ bẹ́ẹ̀ náà ló ṣe sọ ìkìláàsì. mùtábà ni pé gbogbo ń tọ́ba ṣe níjọsìn pátá tó fẹ́ gbẹ̀sán lé lórí ó ti ráàrí dájú pé ànábì náà ti ṣe síwájú. lórí jẹ́ pé pàtàkì rí ọ̀sẹ̀ tí ń bọ̀ nísìnyí wọ́n máa ń envelope lẹ̀ látòlùkọ́ dérí káàkiri àwọn míì ń ṣe lọ́sàn-án ó ti di nàárò lẹ́kọ́dìrì kì í tún ṣe lẹ́lá tó lẹ́kọ́dìrì mọ́ni. àwọn míì ń ṣe lálẹ́ lọ́kì ní tí a ń ṣe ń bẹ̀ mádìrì ni a ń ṣe ẹnvẹ́lọ́pù ni a owó ni a ń kọjọ tẹ́ ń gbà lọ́wọ́ àwọn èèyàn síbà nàbí ìṣẹ̀lẹ̀ síbà nàbí ìṣẹ̀lẹ̀ yìí wà lóṣù náà lẹ́lá tó lẹ́kọ́dìrì mọ́sálásí láti wà àtọ́díkìlẹ̀ àtìkáfù ẹ bá fẹ́ wà láwà pé ìtìkáfù lọ́lọ́ Afa àtòrí ẹ̀ pé àfa àgídí ewọ kálíwà ìtìkáfù làfa àmọ́sí ẹ̀ ti ṣe kálíwà kò ní kírun lọ́rọ̀ yàn bọ́ bá kí ni o kò ní kírun lọ́rọ̀ yàn ẹ̀ ń tẹ́ bá wọ kálíwà gbogbo àwọn ìbánisọ̀rọ̀ tọ́jú àfa ńtọ́ ẹ kó ṣe ní sẹ́ẹ̀rẹ́ kò ní rí kàkà ṣe torí pé ti wà ní kálíwà onìkan lọ́ dá wà òun àtàwọn àǹjánu yóò wà jáde yóò máa wíwèé kúwèé lẹ́nu yóò máa ríran yẹni pé wùjúbùlì ìkìláàmù lára àwọn ẹ̀kọ́ tí súra ẹ̀kọ́ wa ni pé gbogbo ń tábà sí níjọsìn fọlọ́n pátá ká máa ní ìkìláàs lẹ́mìí torí tọlọ́n wọn yìí wà ń bẹ́ o àwọn yìí ò sí ń bẹ́ o ọlọ́lọ́ bá ṣe. làásìyàmẹ sọlá ní pàtàkì jùlọ tọ́ba kírun kírun rẹ̀ ń torí tọlọ́n mẹ́kì ń torí bá àfa rẹ̀ wà àrántí tí máa ṣe tábù tó wà ní kímá. wà nẹ́hàr bákan náà tí yẹn bá pẹ́ran ọlọ́run nìkan là á pẹ́ran tá a fi wojú rí rẹ̀ ìyẹn pẹ́ran fàǹjànú ìyẹn pẹ́ran fókè ìbàdàn òkè lásán bá a sọ fún pa umar bin khattab kọ́lọ̀ nǹkan bá ní sí i nígbà òde bíi òkúta hajar aswad ó wò ó tún wò ó tún wò ó ní alam annaka hajar látàdúró wà látàǹfà. La lọ́wọ́lá ẹni rọ̀ ẹ̀yìtò rọ̀ṣúlọ̀ lọ́yìn sọlọ́lọ́run àríyí wọ́sálàm kọ́ bálákà náà kọ́ bá tùkà. wọn àgbọ̀ kùtà lásán ni ọ. ọ̀ọ́dá nínú kan ọ̀ lè fara ni mí bí màá láwọ̀. mo sì lọ náà ọ̀la nfa ní kàtó fẹ́ ṣe fún mi. ọ̀la ń tọ́ ọ̀kan jẹ́ mi pé mórítànà bí nfẹ̀nu ńlá ọ ni ó jẹ́ nfẹ̀nu pa ọ̀la. yóò ẹ̀kọ́ mọ̀ ránà bí ni tó ṣe bẹ́ẹ̀ ni bàtí ṣe. ìyẹn ni pé wùjú bẹ̀rẹ̀ ìkìláàsì ká ṣe ń torí tọlọ́n yẹsùn dábàá ṣe ń ṣe ń torí tọlọ́n nìkan. lára àwọn ẹ̀kọ́ tí ń bẹ́ ń bẹ́ mẹ̀ṣọ̀rọ̀yìn yàtọ̀ dùn áyìn alàdọ́ọ́lì mi alábòsí ẹ̀ ń bá yànyàn jẹ ṣẹ̀rí ọ̀gá kéèyàn ò sépè o ọ̀rọ̀ dáa ní afẹ́kọ́ máa jáde lẹ́nu wa wà kó náà sí ṣùsùnà ọ̀rọ̀ dáa ní kẹ́sọ̀ fáwọn èèyàn yá ayọ́ lẹ́dínà takùlọ́ wà kó o lò kọ́ọ̀lá

ó fún nígbà mi sọ̀rọ̀ bí o sì bẹ̀rẹ̀ dáwà rẹ̀ ànábì sàlàyé ẹ̀ fún lọ́wọ́ parí ó ní wa ìyá ka wàkàrà ìmọ̀ àmúwálí náà sọ́ra tọ́bádébi sọ́dákọ̀ tọ́bádébi zaka bàyí náà tó là ní àm zaka yẹn ìbẹ̀rù ọlọ́wọ́ bá sí o ẹni tó sọ́ra bọ̀m̀bọ̀m̀bọ̀ láàrin àwọn yòókù ẹni tó lóyún wọ́n gbà ní zaka o sọ́ra fáwọn tó bá níye lórí jùlọ ní dúkìá àwọn èèyàn. wàtẹ́kì dá àwọn tàlùmọ̀ bùlọ́ọ̀n mọ̀ bu ẹnì kankan sí máa ń yàn kankan jẹ́ o. sọ́ra fún èpè tí ẹ̀ńtà yàn jẹ́ ẹ̀ńtà bòsí sọ́ra fún èpè tí ó gbìyànjú tí ó gbìyànjú jẹ́ o. nítorí sọ́ra fún ni pé lẹ́yìn sábàáyí náà wà báyìí náà lọ́ọ́ yẹ hijab kò sí gàgà láàrin èpè rẹ̀ àtọ́lọ́hùn wọ́n bá ti ń sẹ́bà yọ̀ máa jà yàn ni yẹn ni pé kò sí ní tó burú ẹ bá yan ni jẹ tó lẹ pé ìtọ́ dáa jù òní kéèyàn ṣe sùúrù bó o fi sépè bó o fi sépè ọlọ́run gbilẹ̀ ti rí bó ti mọ̀ ọ́ ẹjọ́ tí ó dà àtọ́ bá ka ọlá tó lè ṣe sùúrù lè wọ́n lé pè ìsìgàgà láàrin wọ láàrin rẹ̀ àtọ́lọ́wọ̀n bá nínú tẹ̀síìrì kọ́ ánìlà àwọn bíi bàbá ibùdó kẹsíìrì kọ́lọ̀ nǹkan bá nìkẹ́ wọn wọ́n ní sọ́rọ́tò káwọ́ sáà. ẹnu àwọn àfa oko lórí rẹ̀ tìmọ̀dàníyà tó ń àwọn màkìyà madina ló ti sọ kalẹ̀ fanabi ni àbí àwọn kan ní madaniya wọn madina ló ti sọ àwọn kan ní maka ni ju gbogbo ẹ lọ àbámu àdéhìí wa etí mama amadu tí wọn gbà wá kọlọńkọba nìkẹ wọn látọdọ anas ibn malik radiyallahu anhu ó ní. ọ̀gùfà rasulillah sallallahu alayhi wa sallam ẹ̀gùfà atan anabi wà níjòkó níjọka dábàrà tó gbé díẹ̀ fọ̀rọ̀fà ara àtàwọn anabi bá gbórí òkè mọ̀pútẹ́símẹ́n lẹ́ǹtí rẹ́rìn mọ́ṣẹ́ ìmọ̀ kọ́ọ́lù láwọn wà ìmọ̀ kọ́ọ́lù láwọn bí anabi lọ́wọ́ aṣọ fún wa ni o àbáwọn ní abẹ́ ìlú ànábì pé lima dọ̀híkta lẹ́tọ̀ fẹ́rẹ́ àní rí òjijì ọlọ́ fakọ́lá rasul allah sallallahu alayhi wa sallam ìnáwó ònzílàtàn aláyà àánífà láìpẹ́ yìí wọ́n sì sọ súrà kan kalẹ̀ fún mi súrà ọ̀hún fakọ́ra bisimilahi rahman rahim iná àtọ́yìn àkàlùkàwùtàr hàtà xọ̀tàmáà àníbàkà iná àti látọ̀kẹ̀tẹ̀ délẹ̀. anabi wa bi wọn léèrè pé alitadoro ní malikawusar njẹ mẹtí njẹ alikawusar tọ́lọ̀ nǹkan pọ̀ fún mi kọ́ọ̀lù wàllọ́ wàllọ́ wàrasọ́lù àlàm àmàwò ma ọ̀mà ọlọ́mà òjíṣẹ́ rẹ̀ náà sí mi anabi wa sọ fún wa pé owó nàárùn àtọ́ni rọ́bì akérèmọdò kánì bá mi ètí ó ṣe fún akérèmọdò yìí ọmọ ẹni ọgbà àlùjáde òní dẹ̀ra lórí akérèmọdò yìí xayirun kẹfìr òrìtọ́pọ̀ oníbẹ̀ẹ́bẹ̀ tẹ̀rídọ̀ alẹ́ yìí ó mà ti yẹ ọmọ ẹ̀kì àmì àwọn àlèwúmà mi àwọn ọmọlẹ́yìn mi àwọn ni wọ́n mú bí omi náà tọ́ba jẹ́ ògbódà ẹ̀kì àmì kí làá máa fi mú igbá mú mi àníyàtúrò àádàdúlù kàwákìbì òǹkà ayé gbá. èyí tí ń bẹ́ ń bẹ́ ó níye nǹka àwọn ìràwọ̀ tí ń bẹ lójú ọ̀run àwọn kan mẹ́rin àwọn mùsùlùmí tó ṣe pé yìí ma làjò lè abdu mílẹ̀ hùn wọ́n máa fa àwọn mùsùlùmí kan wọ́n máa pé wọ́n kọ́ wọ́n kọ́ lómi mẹ́ náà náà náà náà sọ pé fa àkóòl ìwà sọ pé yàrá rọ́bì ìrẹ́lọ́wọ́ bá ni nínú àwọn ọmọlẹ́yìn mi ni wọ́n fàyè kọ́ọ́l ìnákàlà àtẹ̀dẹ̀rẹ̀ máa àdàkù bá àdàkà ìgbà tí wọ́n lọ tán ojú òrí ọ̀tẹ́yìn máa ọ̀mọ́rú àdàdálẹ̀ tí wọ́n ti dálẹ̀ ní ẹ̀sìn gbà tó lọ tán. هكذا رواه الإمام أحمد بهذا الإسناد الثلاثي بإمام أحمد ni wọn ṣe gba àdéhùn yẹn wá òní àti nínú ẹgbàá wọ̀rọ̀ mi imam muslim lọ́gbà wa àti abu dawud àti imam ẹni ká máa lọ ọlọ́run ọgbàdo àwọn àti imam nasaayi òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam níjọ́ kan anabi tó gbé ọ̀rọ̀ asọ̀rùn díẹ̀ sọmarọ́fà ara àṣàwò mọ̀tẹ́símà lẹ́yìn náà ó gbórí òkè ó wá rẹ́rìn músẹ́ kúlnà àwa bíi anabi léèrè pé má adìhàkàkà yá rasulallah kí ni tó pa ọ́ lẹ́rìn tó fi ń rẹ́rìn músẹ́ èdè òjíṣẹ́ lọ́hùn ọ wá dáhùn lóhùn pé òǹzílẹ̀tàn àlọ́yà ánífàn sóòrọ́ tó wọ́n sọ súrà kankalẹ̀ fún mi láìpẹ́ yìí ni fakọ́rọ̀ bisimilahi rahman rahim ọkàdélẹ̀ bí ìtẹ̀ kan náà ni àtàdúró nàmẹ́ alikawusar njẹ́ màá ti ń jẹ́ alikawusar kò ní aláwọ̀ rasulu alam aláàmẹ́ ṣùgbọ́n náà àtòjíṣẹ́ rẹ̀ àwọn ní á jùlọ kọ́lá fàyínà ò náàrù akérèmọdò kání. wàá dà ní ìrọ̀bí ọlọ́run bá ṣe ládéhùn fún mi alẹ́ yẹ̀kọ́ yẹ̀rọ̀ nìkẹ́fẹ́ yẹ̀rọ̀ orí tó pọ̀ lọ́mọ sódò sínú ẹ̀ wà áwòdùn ohun tó ní abàtà kan tẹ́lẹ̀ dùn alẹ́ yìí òmùmá ti yẹ ọmọdékì yá mi èyí ìjọ mi tí wọ́n ti wá bu omi mu lọ́jọ́ àlèkè àmì àníyàtò ìgbà àmúmi ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àdàdo nùjọ́n a ọ̀sẹ̀ tó lè sọ yé rẹ̀ torí pé iye òǹkà ara wo ojú ọ̀run ò ní iye òǹkà rẹ̀ fayọ̀kọ́lẹ̀ jẹ̀lẹ̀ abdominium fayọ̀kọ́lẹ̀ jẹ̀lẹ̀ abdominium wọ́n bá máa fa àwọn kan sẹ́yìn nínú wọn fa akóòl nígbà sọ pé iná omi ni omi ti lára àwọn ìjọ tèmi lélẹ́yìí wà wọ́n sọ fún mi pé iná kàlà tẹ́dìrì mọ́ àdàtà bá dáká àwọn àdàdálẹ̀ tó ti ṣe lẹ́yìn tọ́ lọ tán ojú ti rí ọ̀tẹ́yìn ìwọ ọmọ tó ṣe mọ́. bàbá ibùdó kẹsíyà wọ́n ní fàámà kọ́ọ̀lù tààlà ẹ̀ wá rí tùmọ̀ ọ̀rọ̀ náà tó sọ pé iná àtọ̀ iná kàlùkàù sára fàkọ́dì takọ́dà màfi àdàlẹ́ hadith anáwó náà rọ́ǹfìlì jáná àwọn kan tún báwọn. wọ́n ní káwùsáàrà wọ́n ní akérèmàdò kan ní tí ń bẹ nínú ọgbà àdìjánná onídẹ̀ra ọlọ́run sàlẹ́sà àtàwọn sàbẹ̀ àwọn míì tún tún bá mi ìtumọ̀ míì tí a fún ni wípé alakọ́yèrè lẹ́kẹ̀sìr ẹni pé oore tọ́pọ̀ lọ́lọ́wọ́ bá ṣe fún ọ èrè òjìṣẹ́lá muhammed sallallahu alayhi wa sallam ọba ibùdó kẹsìr wọ́n gba àdéhìí wá ní àwọn tí a sọ pé tùmọ̀ rẹ̀ ní oore tọ́pọ̀ látọ̀ sàáyìn ibn jubair àdébìnrin abba sinrọ́dìyàn lọ́wọ́ àdéhùn huwa lọ́kọ́yèrò lẹ́bí àtọ́hùn lọ́hùn ìyá ìyá o. wọ́n ní oore èyí tó lọ́wọ́ bá ṣe fànàbí òní káwùsàr. irú ọ̀rọ̀ yìí bákan náà sọ́yìn ẹ tó wá gbà wá àbúbíṣìr. ó nù wá sọ fún sáyìn bọ́nà jùlọ rò pé fàyínà náà sànyẹ́sùn ọmún anáwó náà rùn fìlìjánà. nítorí ìbéèrè lọ́ọ̀rẹ́ ni pé àwọn kan túmọ̀ rẹ̀ wọ́n lákèrè máa dùn kání tí mẹ́mú náà gbàlejò náà sẹ́ni bínú jùlọ wá sọ pé anáàrú lẹ́bi ìfìlìjà nàti mínẹ́lẹ̀ káyìrì lẹ́bi àtọ́ lọ́wọ́ ìyá kíkó díjà ẹ̀ ń bá pè ní akérèmọdò tí ń bẹ náà lòjẹ́ náà oní àrítú ẹ̀ ń bá sọ pé oore tọ́pọ̀ ni oní àrítú àti pé láàrọ̀ oore tọ́pọ̀ tọ́lọ́ ń ṣe fáànà bíi ara ẹ̀ lákérèmọdò lára ẹ̀ ló náà wá gbàgbà ibùdó kẹfìr báwọn náà ṣe padà tú áyà bí a ṣe tú náà ọlọ́run tó sọ pé fasọ́lì lè rọ́gbìkà wà nìhàr yẹnni pé lòdì sẹ́lá muhammad máa kírun fọlọ́wọ́n bá rẹ̀ ìran ọdún iléyà kì í fọlọ́wọ́n ọba kìtàn wà nìhàr ẹ̀ràn iléyà ráàlì dájú pé ó tún pa òun náà. wọ́n tún wá tún gba àwọn ọ̀rọ̀ tí ń bà lọ́tọ̀dọ̀ àwọn tàbí àtàwọn sàbẹ́ bàbá ibùdó kẹsìrì ni wọ́n tún mú wá láàrin tọ́yìb tọ́yìb fọ́sọ́lì lè rọ́ọ̀bì káwá ni ha yẹn ni pé sọ́lì sọ̀láàtà màtúbàtà wà náfìlà àti irun ọ̀ranyàn àti irun náfìlà kí gbogbo ẹ̀ fọlọ́wọ́ bá rẹ̀ wà náhàràkà ẹran tó bá pa pàǹtórí tọ́lọ́n ó kọ́ lọ́n ní kọ́ dá sí má dàá kọ́ nǹkan mìíràn fàbùdù wàhádà wò ọlọ́nìkan ní kọ́ jẹ́sìn fún un ntí ìjọ joseph ni pé làásẹ̀rì kálá òṣòrògùn fọlọ́ wanihar alasmi wahadawo làásẹ̀rì kálá o ó kọ́lọ́ nìkan ní kọ́ dá o sí gbogbo ntọ́ bá pa bàbá ibn kathir wọn ní bọ́lá ti sọ láàyè mí nínú sọ́lọ́tò àníhàn ayé ọgọ́sàn-án àti ọgọ́jọ àtẹyọ méjì kólì ọlọ́run níbi láṣẹ pé máa sọ pé ìnà sọ láàtì dájúdájú gbogbo ọ̀run tèmítèmí ń kí wà nínú sókè gbogbo ẹran tèmi tí mò ń pa wà má yá yàwá màmá tí gbogbo tí màá ṣe nínú sẹ̀mí òkú mi àtàyè mi lìlá tọ́lá ọba nìkan ni ọlọ́run ní màá fi ṣe rọ́bìnà alamin ọba tó dá gbogbo ẹ̀dá pátá làá ṣẹ̀rì kálá kò sórogún fọlọ́n wàbí dáìlìkà omiirtu ìkíláàsì ilé àti tọ́lá ọba pa mí ìjọ zimbabwe òun nìkan máa ṣe fún wàá ní awàlú ni mùsùlùmí èmi sì ní àkọ́kọ́ mùsùlùmí nínú ìjọ yìí. wọ́n ní har oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àáfàá sọ níbẹ̀. ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ lọ́tọ̀lọ́ bílẹ̀bìnà abbas àti àkọ́ wọ mujahid ọ̀hìn kìrìmọ̀ wọlé hasan. wọ́n ní yá níbi dáálíkà náhàrọ̀ bódó ni ẹni kọ́ bá paláṣẹ pé kó gúnra kan mí. bẹ́ẹ̀ ni làfà wà kọ̀tádà bẹ́ẹ̀ ni wọ́n ṣe wí. nínú ọ̀rọ̀ míì wọ́n ní wá yẹn ni pé wàdá àlìyádàlíyọ́mùnà aláliyọ́sọ̀rọ̀ táàtà náàrí ọwọ́ rẹ̀ ọ̀tún gbé lórí ọwọ́ òsì méjèèjì wàá kó síbi eegun báyà rẹ̀ níbi abẹ́ ọ̀rùn rẹ̀ báyìí yẹn ni pé wọ́n ní ha sọ́wọ́ rẹ̀ báyìí ńgbọ̀ bá fẹ́ kírun. wọ́n lọ́rọ̀ yìí náà wọ́n gbà látọ̀dọ̀ ìmáàmù ali ṣùgbọ́n láàyè ṣèṣù kò pé ìmáàmù ali ó tún pé fọ́ọ́mọ́rùn lórí ìrùn ni o abu jafar al-basir àwọn náà tún wá ní har yẹn ni pé wọ́n tún sí wọ́rọ̀fà aliyadeen indaptita isolat wọ́n ní tùmọ̀ ní pé wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn ọwọ́ ẹ̀rẹ̀ méjèèjì rè pọ̀ gbé sókè wọ́n tún tún sọ́nà míì yẹn ni pé istekbil binari kalike blata yẹn ni pé kírun fọlọ́wọ́ bá rẹ wá pa ẹran tọ́ọ̀bà gún ẹran àbọ̀ọ̀bà dùn dojúkọ kíbla gbogbo àwọn ọ̀rọ̀ yìí pátá baba ibn jarir atọ́bárí àwọn ni wọ́n dákọ́ rẹ̀ nínú tíra wọn. inna ṣàní àkà huwalẹ̀ abitar ìyẹn ni pé inna mọ̀bùgídọ́kà yá muhammed gbogbo ẹni tí bá ti ń bínú rẹ̀ gbogbo ẹni tí bá ti ń kórìíra tí bá ti ń kórìíra rẹ̀ wà mú búgídò máa jí tàbí ìmínà dòhùdà gbogbo ẹni tí bá ti ń kórìíra tàbí ń bínú sí ń tó mú wá báráyé. ní ọ̀nà àmà látọ̀dọ̀ ọlọ́run òdodo tó mú wa ẹ̀rí òdodo tó mú wa ìmọ̀lẹ̀ tó mú wa ẹ̀ ń bínú rẹ̀ àbí ń bínú rẹ̀ wọlé abutaru òun gangan ni abutaru òun lẹ́ni tó kú tẹ́yìn ẹ̀fín òun ni yẹ pẹ́rẹ́ jùlọ òun tí ó kú tẹ́nìkan kò ní rántí rẹ̀ mọ́. bàbá abdullahi abbas rọ́dí yàlláwà ni àti jùbẹ́yẹ ní bá sọ kalẹ̀ lé lórí ibn wa'il ọ̀rọ̀ àkọ́kọ́ ni wàkọ́lá muhammed ibn ishaq àwọn náà jẹ́rìí sí tí baba abdullahi ibn abbas yẹn sọ ọ̀rọ̀ mi látọ̀dọ̀ imam ibn atiya àwọn sọ pé nazalat fi ọkọ̀bátà ibn abi ma'in wọ́n ní kèsì wáyé nìyẹn á sọ̀kalẹ̀ fún ṣùgbọ́n ọkọ̀bátà ibn abi ma'in ìkànnì àwọn kàrin nínú àwọn ṣàǹkóṣàǹkó àwọn alágbára nínú àwọn kọ̀rẹ́ẹ̀sì nínú àwọn àṣebọ lára wọn ni ọ wà. wọ́n tún gba ọ̀rọ̀ míì wá látọ̀dọ̀ abdullahi ibn abbas wọ́n ní aya yìí sóra yìí nazalat fi káàb ibn al-ashraf wọ́n ní wọ́n sọ kalẹ̀ nítorí káàb ibn al-ashraf yahudi ni òun àtàwọn jama rẹ̀ tí wọ́n jẹ́ kẹfẹ́rí wọ́n lórí wọn ní aya yìí ló ti sọ kalẹ̀ wàkọ́lẹ̀ bazar. حدثنا زياد عن كامل بن أشرف فقالت له قريش عبد الله بن عباس أبا حديث وا أبي أكبر ولا عبد الله بن عباس ونقد مقام ابن الأشرف مكة ونكابو كابو أما أشرف níbo delu maka àwọn quraish wọn bí léèrè pé à ń tàṣe yídò alátara ìlàhàdà alimusambir minkobi yasuma anahu khairu minna. wọ́n ní wọ́n ní aṣíwájú àwọn ará mẹ́dínà ìwọ lórí wọn ọ̀ wá rí arákùnrin ni ètí ọ̀lẹ́yìn máa ń ètí gbogbo àwọn ọmọ rẹ̀ ti kún ṣojú rẹ̀ ń ó wà ń lérò pé òun lóore jọ lọ ní hajj sì ní ọdún wa làwọn yẹn ti máa ń ṣe hajj àwọn la ní sàdánà àwọn la ní àwọn la ń aláàjì àwọn la ń nínú tíra wọn wọn làwọn kẹfìrí wọn làwọn ní alóore ju ànábì lọ fanazalatil aya gbàyìn ní aya wa sọkalẹ̀ pé ẹnìna sàní àkàwọ́ wà ábìtà gbogbo àwọn tí wọn kórìíra rẹ pátá gbogbo àwọn tí wọn bínú rẹ pátá wà ábìtà rò àwọn ni wọn kù tí wọn ò ní rọmọ tí ó gbẹ̀yìn wọn. abdullahi bin abbas wọn tún gbọ́dọ̀ mi wà lẹ́yìn rẹ̀ wọ́n ní aya yìí lórí àbújá nílé ìsọ̀kalẹ̀ lé lórí. báwo ló ti jẹ́ ìyẹn alimoyim wọ́n tún sọ̀rọ̀ míì wọ́n tún sọ̀rọ̀ míì èyí tó kó tán lẹ́nu ká sọ pé gbogbo ẹni tí bá ti ń bínú ànábì pátá tó bá ti kórè rẹ̀ abutaru ńlonítọ̀hún yẹn lẹ́ni tí ó kú tí ò ní lẹ́yìn tí ò ní kankan tí ó gbẹ̀yìn rẹ̀. ọ̀rọ̀ ìnù kẹtì rẹ̀ wọ́n ní wàhálà yẹ̀rù jẹun ìlànà kò náà wò gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yìí pátá ó ń lọ síbi tá a ti sọ ni pé ìdá mẹ́ta nǹkan tán àdìgẹ̀rọ gbẹ̀mbà ti kú ìrántí ti parí nù kò sọ́mọ sí ìrántí rẹ̀ mọ́. fatawahamu lè já lè m torí àyìnbọ̀ká àwọn ọkùnrin yìí agbègbè àwọn tí wọ́n dá akọ̀ pátápátá wọ́n lérò pé ìdá mẹ́ta bànú ńgbọ̀ mẹ́fà ni ọmọ ti lè kú yàǹkọ́ balikọ̀dé abukọ̀lọ́wù díkìrọ̀wù ìrántí ànábì ọlọ́ni kọ́ máa sẹ́kù ló gbére wà á òjàbà sẹ́rẹ̀ áhù ìmọ̀ dáàfà ànábì ìmọ̀ rántí rẹ̀ máa sọ̀sọ̀ láti fún ọlọ́run tó ṣe lófin alárìkọ́ bẹ̀rẹ̀ bá lórí gbogbo mùsùlùmí mùsùlùmí rán àmọ̀ rántí ànábì àmọ̀ sọ̀sọ̀ láti fún aláàdáwà mi àbáàd ìlàyé omi lè hàṣírí wà mí àd títí tí ẹ̀dọ́jọ́ tọ́lọ́wọ́ bá tí ó kó gbogbo ẹ̀dá tí ó kó wọn jọ صلوات الله وسلامه عليه دائما ila يوم التنادي abayi ibn كثير wọ́n ṣe àdúrà fún anabi pé àlékún ìkẹ́ àtìgé ọlọ́run kọ́ máa bá a tí èdè ọjọ́ gbèǹde alùkìyàmù lẹ́yìn tó fẹ́rù sọ́dọ̀tò kawusar sura tí a nà ọ́ mú tẹ̀lé oní sọ́dọ̀tò màrún sọ́dọ̀tò àlùmàrún suratul maun ó ń dá lórí pé ẹ bá fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ rẹ dákun yá ibi yóò yá tí ó dá padà ní má sàrùn sí i ìdí sura ń tọ́ da lé lórí nù bákan náà tẹ́bárẹ̀ ń tí ń fi àjọ ọmọ òru kan tí ò ṣe dáadáa sọmọ òru kan ẹ̀yà nígbàgbọ́ pé lẹ́yìn kò nígbàgbọ́ pálókè á máa ń bẹ ni kò nígbàgbọ́ pé ẹ̀sán ń bẹ lórí níta bá gbélé ayé ṣe bákan náà ẹ ti máa ń fi ìrún ráre súra iná oní àtún gba tiẹ̀ nù súra yìí o bó ló lọ́wọ́ ba àlekè ọlá bó ló ti sọ níbẹ̀ ọlọ́ni náà. bisimilahi rahmani rahim aro ayita lẹbi yukazibu bidin fadalika lẹbi yabu ọlẹtin. ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون سورة المعون مكية الأوائل مدنية الأواخر ọwọ́ ọ̀bẹ̀rẹ̀ rẹ̀ maka ló ti sọ̀kalẹ̀ ṣùgbọ́n ọwọ́ ọ̀parí rẹ̀ madina ló ti sọ̀kalẹ̀ àwọn àyànú rẹ̀ ọjẹ́ mẹ́sàn-án kíkà ńlá ti gbọ́n àyà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àrò àyìntàlẹ́bẹ̀ yòókà àrò àyíká wọn a máa tún sí àkàbírí ní fún mi ní nípa ẹni tí ó ń pe ẹ̀sán lórí iṣẹ́ rí ìjìyà lórí iṣẹ́ bú ẹni tí ń pè nírọ́ ẹni tí ò ní gbàgbọ́ ọjọ́ gbẹ̀ndẹ̀ gbé ń bẹ fún mi o o ti ẹ̀mẹ́ni tó ó lè sọ pé kò sí ẹ̀san lọ́jọ́ ìdájọ́ ǹjẹ́ ọmọ ẹni tí ó ṣe àtakò pé àjíǹde ń bẹ lẹ́yìn ikú alẹ́ arọ́fà o ǹjẹ́ ọmọ ẹni náà tọ́lánsọ nípa àdínù ńbí yẹn ni pé sàwáàbù lọ ẹ̀sán ọlọ́run tí ó sàn ẹ̀dá lórí iṣẹ́ rí tàbí ẹ̀kọ́ bùrù tàbí ìyá tí ó fi jalá ìgbàgbọ́ abẹ́ntí òwú rẹ tọ́ba jẹ́ ògbẹ́dẹ àlùkìyàmù. fàdáàlì kàlẹ́bí yàdó àwọn olùyàtìm. tọ́ọ̀bá mọ̀ ẹ̀ntí onígbàgbọ́ pẹ́sàn bẹ ẹ̀ntí onígbàgbọ́ péyà ń bẹ fẹ́ntọ́ bá ṣiṣẹ́ ibi lálùkìyàmù. tọ́ọ̀bá mọ̀ fọwọ́ dáàlì kàlẹ́bí yàtọ̀ àwọn olùyàtìm àníhàkì ìbìrún òfin. ilẹ̀ ń wípé ẹ̀tọ́ ọmọ òru kan ọ̀ ẹ̀tọ́ rẹ̀ kò file lè lọ́wọ́ ó wà ń taari ọmọ òrukàn tagbara tagbára ní ti taari ẹ̀ ń tẹ́ ọ̀ láàánú lójú. wọ́n láyà ṣùgbọ́n aláàtọ̀ amíl miskin. àní lẹ́yìn ṣe wípé láyà ṣùgbọ́n náfúsà wò kò ara rẹ̀ lójú kòkòrò kò gbìyànjú láti fáwọn aláìní ló ń jẹjẹ. kò sáwọn ẹlòmíì náà lójú láti tọ́jú ẹ̀ ń tí ò rí mu. fawailu lil musallin yẹn ni pé alẹ́ adáàbò shadid ìyàtọ̀ lágbára pọ̀ lil musallin kọ́ máa bá àwọn olùkírun kan asahina ansalatim àwọn tó ṣe wípé wọn yìí kírun lásìkò rẹ̀ àsìkò wọn ó ti lọ kí wọn tó wá kí wọn máa pẹ̀lú létí rẹ̀ yóò sì máa gbọ́ kò lọ mọ́ṣáláṣí sí mọ́ṣáláṣí ń bìkan ni àkíkọ̀ níjọ́ lọ́n lójú ìdáyìn fi ń sáńkọ ọ̀kan àlàkàlẹ̀ àti àti mága àti zuri asiri magre mẹ́tẹ̀ẹ̀ta ní nsàfọlọ lẹ́ẹ̀kan náà ń fọlọ ọba wí ẹ̀dá tẹmẹtẹ bá jẹ lówó ní ìsẹwà kó mẹ́ẹ̀ta fún lẹ́ẹ̀kan náà ìgbà tó gbàjọ ni fọwọ́ ìlọlẹ́ mùsùlùmí yẹn kí alẹ́ àdáàbò ṣẹ̀díd ìyàtọ̀ lágbára ìyàtọ̀ nípa lè sàáhìn à ń sọ láti yìí kọ́ máa jẹ́ ti àwọn tó ṣe wípé wọ́n yìí fa àkókò òórùn sọ́kàn. alẹ́bí náà ń ànsọ́lá àti ìfàhón yẹn ni pé yù àkèrò náà wọ́n máa ń lọ ìrún lára án àwòkọ́ tìyà wọn ò ní kí lásìkò rẹ̀. alẹ́bí náà ń yọrọ òun àwọn tó ṣe wípé tí wọ́n bá kírun kírun ṣe kálí mi ní àmàkí ló fi jẹ́ pé mùnàfíkì yìí ẹ ní rí lásùnbà ẹ ní rí magreth àti ìṣáì kọsẹ́ntì ó rí kọsẹ́ntì ń wò òkun ti kù ṣùgbọ́n mi ràn ayé látàlá sáré mùnátìkì òkè tíọ́bà tó wá kálá sáré ọ̀gá náà kò tó ní kí lásìkò rẹ̀ gbọ́ ọjọ́ ti lọ tán òun ó ti fẹ́ wọ̀ yọ̀rọ̀ owó nàbí sọláàtì muhammed imle náà iṣẹ́ tí a ń ṣe tọ́ ẹ̀kọ́ máa wà láàrin wọn àtọ́lọ́ nìkan wọn ó ṣe ní ṣe kárí mi falami yóò kúlẹ̀ sọ̀rọ̀ láàyè fi dáadéka wọn ní sáfọ̀nà àfọ̀mọ́ kankan fọlọ́ọ̀ba níbi iṣẹ́ tí a ń ṣe. yàtọ̀ sí lẹ́yìn o wọ̀yàmìnàún náà màáhùn màáhùn ó ní nǹkan èlò táwọn èèyàn bù kátà sí bíi doro garawa ìgbàkọ ìjábẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kẹ́kẹ́ wọn ò lò ó tí lò náà wọ́n ò dá padà yẹni pé láyé ohun tó nàmẹ́ ń sàn án làwọn máa ń ná kàlẹ́ ibẹ́rọ́sì nké lólé wọn èyí àyàn ẹ dẹ́kun wọ́n tún ní ọmọ yín jẹ́ ẹ dẹ́kun ya ńlábẹ́rẹ́ kan ẹ hàn lábẹ́rẹ́ wọn sọ́nù wàlíkédèrè kòkò a abọ́yọ stainless tàbí ń dáná ọmọ ti yọ àmọ́ pé ọmọ ti ń jáde ti ń jò ẹ dẹ́kun ya nílé ọkàn wọ́n sì nílé a lókè táwọn náà ń la igbóúnjẹ kaná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mímà yòǹtà fàwọn bẹ́ẹ̀ nínú tó ṣe pé wọ́n ya wọ́n lò tán wọ́n yọ̀rọ̀ dùbì àyè nìyí tí ẹ̀yà náà wọ́n dá padà. kí wọ́n á nìtúmọ̀ sóra yìí. ìjọba ti fẹ́ mọ̀ lọ. ó ti fẹ́ lọ. ó kùn ìdájọ́ kan. ṣé ká dàdó. سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أحسن الله إليكم الجماعة يخطب جزاكم الله خير fún ṣẹ́kọ̀ọ́ abẹ́lọ́n kó bá ní ìsàlẹ̀kùn orí àwọn ṣẹ́kọ̀ọ́ aláìní fa àkókò gùn a ṣàyílẹ̀ fún ìbéèrè àti ìdáhùn ẹ bá níbi kan lọ sókè. àsáàbì. one two three four five nine number one. وعليكم السلام ورحمة الله وبركاته يلا نصوت يسأل Thank you. ọlọ́run sàn yín lẹ́sàn rẹ̀ ìbéèrè ni pé lẹ́látò lè kọ́ dérè agbègbè yẹn ti ń ṣe wọn ọ̀dà bó láti lè ṣe ṣíṣe wo lọ́tọ̀ súnà kò sí lànà kankan tọ́tọ̀ súnà ju pé sáwọ́ àmì mọ́sálásí lọ ìkíní ọ̀sẹ̀ tí ó máa kóru ìlú òru lẹ́látò lè kọ́ dérè nígbà àlùfájàre bá tó là tá a tó ráwọn àmì kan tí wọ́n láàrì látò lè sọ pé kó dé yẹn ànábì fi sọ pé tọ́ba dàrú máa yín lójú kó tó dàrú ẹsẹ̀ wá sáàrin òru ọjọ́ kọkànlélógún tí ni ó fi parí ó wá ní ọ̀dà ẹjẹ́ tó nà yín lọ́rùn díẹ̀ ẹ wá láwọn òǹkà tó ṣe pé èèyàn ò ní fi éjì pin kọ́mọ̀sẹ̀ kan ẹgbẹ́ ẹ sapá bíyàn bá kíyàn torí ẹ̀kọ́ má sùn òjíṣẹ́ náà bá sọ́dọ̀ láwọn àdéhùn wasalam one to twenty ramadan àmì má sùn mọ́tò bá tẹ̀lé di pé twenty one òru twenty one báyìí ayé kọ́dọ̀ aláwo wàṣàdàmí o gbogbo ara rẹ̀ jásọ̀ pátá ní òjìlẹ̀ ǹgọ́ wà fún yóò fi sákòtò rẹ̀ tí ó lè dáyìn ìnípa ní bí ìsúnmọ́bìn ní twenty one to thirty three ramadan ló ti parí yóò máa bọ̀ lòun ó ṣe sádẹ́kù òru ni kílá máa ń ṣe kílá máa ń ṣe ní òru lẹ́la tó lè kọ́ délé tìláwà tó lè kọ́ àn àdúrà àdìkàr náfìlà tabalẹ̀ntà lè fún ní nǹkan yìí tá a máa ń ṣe ní òru lẹ́la tó lè kọ́ délé kìsì pa wàá fún ẹnvẹlópù pé ẹ̀yẹ ṣe wáàsí ẹ̀yẹ tó ṣe o. wá pàdé àwọn ènìyàn tó ní ìṣòro ọ̀sẹ̀ àwọn ènìyàn tó yà yà. ẹ̀sìn ẹ̀sìn bá dé ṣé ìbá ti ní ìgbé àgbà ọ̀rẹ́ àti ìdílé wọn. ó lẹ́kọ̀ọ́ ni tọ́pọ̀ báyìí. ìbéèrè ni pé nígbà tó tí ẹ bá ní olóńgbò ń lé tọ́pọ̀ síyàn lè ta ìyẹn ta olóńgbò ìyẹn sì ìtajà ìyẹn ó gbọ́n yàn sí ni nínú hadith anabi kọ̀ fún wa àwọn nǹkan mẹ́ta xulwan ìyẹn owó tẹ́ máa ń fún ọ̀dùwánì lẹ́kàáyìn àwọn adágbéba tábàbà àbá àkànní ń ṣètè ń tẹ̀yàrin owó tẹ́ bá fún ìwọ ní kò gbọ́dọ̀ gbà á tọ́ba gbà kò gbọ́dọ̀ ná kí màkọ́ da padà fẹ́ ń tó fún bí fọ́ wa náà mo ṣe mọ́lú jìbìtì ni o ìní máa kọ̀kọ́ kọ́ o mo kà fi ìrìn ṣeré lásán ni o àtọwó tásẹ́wó máa gbà lórí asẹ́wó àtọwó ajá sámánì lẹ́kẹ́lẹ́ tó gbogbo ẹranko tó bá ti jẹ́ pé ọlọ́run ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ ṣùgbọ́n tó wà ní àwọn bíi mùsùlùmí ìsìn àjọ ń ni tó ti yé èèyàn gbọ́dọ̀ ta èèyàn máa fún yàn ní gbọ́dọ̀ pẹ́ ti èèyàn máa fún yàn ní èyí ta o èmi wá nílò rẹ̀ pé ẹ bá ní tọ́pọ̀ àwọn ikú ahàn sẹ́rí àwọn àfa ọlọ́run sànù ọlọ́run sànù wọn náà láwì ìjọba ní sàlékún ìdáyà àti mọ́ wọn à ń bọ̀ lọ́sàn-án ní kólá tí ń bọ̀ lọ́lọ́gùn pa ń bọ̀ ọba kan lọ bá nàbí ó níyà òun òun ti gbé àwọn e. jọ ṣe tàwáàfù ńṣe ló ń rù sẹ́yìn ló ń rù sẹ́yìn ló ń rù sẹ́yìn ó ṣàdánù máa tó káramárí sí kẹ́hà ọ̀làǹbì ní òṣèǹ kẹta òṣèǹ kẹta ànábì sì kọ́ ló wì abẹ́ ìbò ni wọ́n bá rù mí ẹni yẹn lọ bá a ní pé ìyá mi ò lè dá sí ájì èmi mọ̀ pọ́n ṣe é ájì tí a bá dé bó ṣe dánù máa sọ náà sànù wa so ẹ̀dẹ́n eh, àwọn tẹ̀síìrù kan bẹ tó ṣe wípé téèyàn bá ti kà àwọn tẹ̀síìrù kan síwájú kéèyàn má ti kà yẹn ni pé àwọn yẹn gbogbo àdìs tó bá ti wá wọn sọ a máa ń pa àwọn kan ní ìsọ ìlíyàt àwọn àtúmọ̀ kùránì àwọn àtàn tí ò ní pílẹ̀ tí wọ́n gbà lẹ́nu àwọn yahoo dé so àárínú kòrò tóbi lọ́jọ́ pé ibnu kẹsìr ọ̀dà yóò sọ àdéhìí yóò sì sọ̀dájọ́ orí rẹ̀ ojúṣe náà bá sọ́dọ̀ láwọn àdéhìí wà sọ́dọ̀ ọlọ́run fi wà ròyìn rẹ̀ ìgbà táwọn apá àtẹ́bẹ̀rẹ̀ sí ni máa ṣe láwẹ́ láwẹ́ láwẹ́ lára àwọn ìròyìn nínú àwọn ìròyìn ànẹ́bí nínú àwọn ọ̀wá rẹ̀ àrẹ̀ ní sòrò wa ìfaradà àtẹ̀mẹ́ra kéèyàn gbébinú mi lára àṣìṣe ànàbí rẹ̀ ṣùgbọ́n náà àwọn ìsọ̀rọ̀ ìlíyàtì ńgbà tó máa nàbí òkun ọjọ́ iléyà ló kú ìbànújẹ́ wọn bẹ láàrẹ̀ tí wàá lọ kírun ní bá ń sìnrún kí ọlọ́wọ́pọ̀ ọlọ́wọ́pọ̀ ọlọ́wọ́pọ̀ ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀kẹfà ẹ̀keje àà ànábi sọlọ́láwọ́ àlè wọ́sọ̀lá sọ ọ̀rọ̀ yẹn ò ní pilẹ̀ o ọ̀rọ̀ wọn ò ní pilẹ̀ o ọ̀rọ̀ wọn sànù wa sùsùnà bí a ṣe máa kírun ìdì òǹlẹ́lẹ́yìn lápòjú ní sọlátùl kòsóf tàbí kòsóf irun tí àbárí màdé òrùn mọ́ rárá tó kún ká ṣubú lẹ̀ ètò tó jù bá ṣú o ilé ìtọ́ sẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí tàbí táyà sí bí àpáàdì tó bá bo ojú òṣùpá bí yóò bo kùlíyàn àbúgbò díẹ̀díẹ̀ tábà ti rí nǹkan báwọn anábì ní ìnà sàmsà wàlúkọ́mọ̀rọ̀ àyàtá ni mìíràn àyàtì láàyè láyà ń kásì fáànì lè mọ́ọ̀tì ahadin wọ́n lálẹ́ àyàtì fàyídàrọ̀ àìtùm dáàlì kàfàsọ́lò. àdébì ní àtọ̀rùn àtòṣùpá ìkíní kejì wọn àmì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jẹ́ nínú àwọn àmì tí ń tọ́ka sí títóbi ọlọ́run. oorun ò ní wọ́ ọ̀kùn òṣùpá náà sì ní wọ́ ọ̀kùn nítorí pẹ́ nìkan kù tàbí nítorí pé wọ́n sẹ̀ bí ẹni ńlá kan wọ́n kò tiye òòrùn yìí wọ́ọ̀kùn òṣùpá ní èsì wọ́ọ̀kùn nítorí pé ẹni ńlá kan jáde láyé àbí nítorí pé wọ́n bí ẹni ńlá kan tó bá ti yá àṣẹlẹ̀ báwọn ọlọ́run ń bínú sí yín nù àpẹẹrẹ pé òun bínú ilẹ̀ ti rí wọn tó bá ti yá àṣẹlẹ̀ báwọn ẹ̀yà asá kíjo kíjo kíjo ẹgbàá mọ́sálásí lọ ẹ lọ kírun ẹ máa kírun lọ ẹ máa kírun lọ títí tí màlúù fi dé padà irun táàbà kí kìí ṣe ojúra ló má nàbí ńgbà tí ń kí tó fi jẹ́ pé rùkú méjì ló rùkú mo rò kó ti yé ìlànà bí wọ́n ṣe máa ń kírun eléyìí nù bó láti máa ń kírun kòsófò lùkọ́mọ̀rọ̀ àti kòsófò àti kòsófò shams bá a ṣe máa ń kí ni wípé ìmáàmù ọkà abára wọn ò ní pẹ̀rùn dípò òrùn pípé asọ̀láàtù jáàmíà ní tí wọ́n wí nù asọ̀láàtù jáàmíà ẹ bá ti gbọ́ wọn ní pé a ah, òrùn ti wọ ọkùnrin ayípẹ́lálẹ́ ni a ah, òṣùpá ti kọ́ lẹ́nu òṣùpá máa ń sábà ṣẹlẹ̀ ní thirteen fourteen fifteen láàrin àwọn ìgbà tí máa ń ṣẹlẹ̀ nu ṣùgbọ́n tó rùn wọn lásìkò kan tó bá ti á ṣẹlẹ̀ báwọn á lọ mọ́tíláṣí á kírun máa mú oṣù iwájú lẹ́yìn kábàrà aláwọ̀kọ́ yọ kásúrà tó gùn dáadáa yọ rò kó sani aláwọ̀ dùnmí hàmdà rọ̀bánà wàlúkàlẹ̀ hàmd yóò tún bẹ̀rẹ̀ fàtíà padà yóò tún ka súrà tí ó gùn sùmọ́ tí ò ní gùn tó alákọ̀ọ́kọ́ yóò rò kúrò yóò gbòdì òkè yóò sì wà lọ forí kalẹ̀ mo rò pé ti yé ìlànà ọ̀run iyídì e e òǹlẹ́lẹ́yìn tó ti yé kìsì pé tolúkọ náà nínú ọmọ ànábì kú ànábì wà lè ṣe sùúrù wọn ń banújẹ lórí irun ọmọ àrùn kú kò sunkún. ìbéèrè aláwọ̀kọ́ ni wípé pé anítí máa ń bá ń ka kí irun èèyàn máa dákẹ́ ni ọ̀dà tí ọ̀bà wa rí fásitì àkìyànjú ńkọ́ bó ní ká ti ṣe ìkíni ni pé ń tá ti iwájú tí ó kírun ń tá náà gbà fún pé ah, ọ̀gá ni ọ́ kò láti iwájú kó kírun àyè fi àgbàlagbà pé àgbàlagbà yẹn jẹ́ kó àgbàlagbà ò síwájú àgbàlagbà tí ọmọ fati akéwì ò síwájú ẹ má máa kéw là máa ti wájú wọn bí òsèwà máa kéw náà kọ́ ibà àwọn àfáàní kì í sọ̀rọ̀ ànábì wọn lẹ́yìn tí irun rẹ̀ bá ti dá fúnra rẹ̀ ẹ̀ ń bá tò lẹ́yìn rẹ̀ náà irun tiẹ̀ náà dá ṣùgbọ́n ètò dáa jù ni wípé ẹni tó bá nímọ̀ tó lóye là ti wájú kókèrún ọ̀dọ́ àdàm ìbéèrè lẹ́ẹ̀kejì. hadisi mọ̀ọ́dún kan bẹ̀ tí a máa ń ṣe àfitì rẹ̀ sọ́dọ̀ ànábì àwọn wáàsí ọ̀dọ́ wa náà máa fi ń ṣe wáàsí yahubbul watan minal iman kéèyàn onífẹ̀ẹ́ lóyàn lára àgbàgbọ́ lọ́wọ́ rárá kò sí lára àgbàgbọ́ kò sí imani ànábì kan ti imani fa oni ní àlè iman gbẹdàn wàsàbọ̀rún ó ní ẹ̀ka seventy ní imani ni, ní ẹ̀bà ọ̀rọ̀ mi sixty kò sí ubùlùwàtọ̀ níbẹ̀ olùkọ́tí yé sùmọ́yìn mi gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ìgbéyàn náà àdìsí mọ́dún ni àdìsí tí ò ní pilẹ̀ tánà bí ọ̀sọ́ tí wọ́n fi parọ́ mánà bí náà. ọ̀la ẹ̀jẹ̀ awo eléyìí mọ́ lọ́la. wàá sùn. Okay. ẹ̀sùn ń kílẹ̀ àdébẹ̀ wọ́n lẹ́nu tó bá jẹ irun àyílà sọ́run lè tò lẹ́yìn àwọn tí wọ́n ń kí asiri kó ńláda àjàmọ́ kọ́ padà wá kí asiri rẹ̀ ńgbà tí wọ́n bá sálámà tán bá a ti máa ń sọ gbogbo àní pé irun kọ̀ọ̀kan àwọ̀dọ̀ máa kí lásìkò rẹ̀ súrà tá à ń tú lọ fàwáìlú lẹ́nu mùsọ̀lẹ́yìn oríṣiríṣi ìtumọ̀ ní afún wáìlú àwọn kan ní wáádínfì náà wọ́n ní ọ̀gbun kan ní nínú náà wọ́n kan ní ìyàtọ̀ lágbára ní oríṣiríṣi ìtumọ̀ ní afún. ká máa kírun kọ̀ọ̀kan lásìkò rẹ̀ ọlọ́run sàmì wa tó bá bèbí inú àwẹ̀ tá a wà yìí wọ́n ti fẹ̀yìn lélẹ̀ ní ọkàn ọkàn sùn lọ ní fà àbí mi tíyàn fi wá kò sí ní tó burú ẹni tí ní tó asiri ńgbà bá sálámà oní yóò mú asiri wá kò àmọ́ bá àwọn májẹ̀mọ́ kàkalẹ̀ kéèyàn tó lè kí ìkọ́sẹ̀ èèyàn téèyàn fẹ́ máa kọ́sẹ̀ ìmáà kó tó lálàáfíà nínú àní wípé kọjá pé irun kan náà ni àjọ fẹ́ kí àníyàn wọn gbọ́dọ̀ yàtọ̀ irú ọ̀pá àrùn kan náà ìní afẹ́ jọ kí wọ́n bá kà á ṣùgbọ́n ìtọ́ tẹ̀wọ̀n jù ni pé kò sí ní tó burú ẹ̀ ń fẹ́ kí zóòrì ó lè tò lẹ́yìn ẹ̀ ń tó fẹ́ kí asiri ẹ̀ ń tó fẹ́ yan náfìlà ó lè tò lẹ́yìn ẹ̀ ń tí ń kọ́ràn yàn ẹ̀ ń tó fẹ́ kọ́ràn yàn ó lè kí lẹ́yìn ẹ̀ ń tí ń ṣe náfìlà kò sí ètí ọ̀lẹ́ ṣẹlẹ̀ kò sí ètí ọ̀lẹ́ ṣẹlẹ̀. ẹ o lè tó lẹ́yìn rẹ̀. léèyàn pẹ́ kó dé mọ́síláṣí nìsín lásìkò tàràwí so wọ́n ti abẹ́rẹ́ tàràwí kéèyàn tó dé mọ́síláṣí o lè tí kì í ṣáì kí ọ́ráka méjì má bàa sálámà mọ́ráka méjì wá kí tẹ̀ ní òfin pé mẹ́rin kó tó àwọn bá wọn kí yòókù lọ. náà. dáa ni pé ètò dáa jù kíyàn sáwà mọ́síláṣí láàrin twenty to bíi twenty to twenty nine àbí twenty to thirty tọ́lọ̀mbá ni kọ́ jẹ́ mbẹ́ kíyàn lọ sẹ́yìn ìtìkáàfù kíyàn bá lágbára bóyá ìsẹ́yìn ò fún yàn níyọ̀ǹda láti ṣe ìtìkáàfù fúlẹ̀ èkéyìí ò ti súnà tó kéré èyí tó kéré ni pé ẹ bá ti kí ìṣá ìtàn ẹlẹ́yà mo ń lọ mọ́síláṣí ibẹ̀ ní sísun o ibẹ̀ nígbà lọ bí sẹ́yìn tàbí ń wàlé lẹ́yìn gbàtà bá kásùn bá tán yóò fi láǹfààní láti wà nù mọ́sálásí tí yẹn bá wà nù mọ́sálásí iṣẹ́ a máa dùn ṣe ju kéèyàn wà nílé lọ. oorun kílẹ̀ mi fẹ́ máa sùn ọmọ kéèké wọn ò sùn yìí gbóòórùn òṣìwò lèmi wá ń sọ gbóòórùn ní ń ta mí. wọn kàn ní ń ka kùránì sóòrùn lè fa so èyí ò rí tí ó tí ó pè yàn ń jà. èyí ò múra nílé ni ó ti á gbìyànjú tàbí àwọn ẹ̀kọ́ kiná ẹ sì jí lóru ẹ̀rì pẹ̀sẹ̀ náfìlà tí ó pọ̀ dáadáa ẹ jẹ́ kọ́ pọ̀ dáadáa yàtọ̀ sí àwọn one to twenty tó ti ré kọjá. tí mọ́sálásí bá súnmọ́ ẹ lè gbá mọ́sálásí lọ bẹ́ẹ̀ sì yẹn lé náà ọdẹ àwa ni àyìnbá. mùsùlùmí bá fẹ́ ṣe pátá èèyàn ọbẹ̀ lọ́n lè lórí mi ṣètọ́n lè máa fẹjú máa yàn pé à ó wọ ó lò lọ yẹn sì ti pé èèyàn ti bùkátà sí èèyàn wà bẹ́ lọ tí èèyàn bá kọ́ rí obìnrin tí èèyàn wò pé bóyá èèyàn fẹ́ fẹ́ èèyàn ó ṣe àdó àìsèkọ́rọ̀ yọ lọ́hùn bá ń ṣe sà tọ́lọ́n bá ti sàlẹ́sà fún yàn kò sóore tẹ́lẹ̀ orí ọ̀padà wà bí ní láì tàn án. ànábì lẹ́nu tó bá fẹ́ obìnrin torí kó lè bá àkóra rẹ̀ ń jánu ọlọ́run bá bí àbùkátà rẹ̀ yóò sì máa gbẹ̀sán owó ìgbà tí bá ti ń súnmọ́. sọ́tíyẹ́sà ṣùgbọ́n èèyàn ọ̀jẹ̀ ọ̀kọ́ gbìyànjú tí ó láwọn àlàkalẹ̀ kan pé pẹ̀lú ògbọ́lọ́ pẹ̀lú ògbọ́lọ́ ní pàtàkì lọ́tẹ̀ bá fóbìnrin tọ́lẹ́sìn kò ní wọ́n á tọ́ owó jùlọ jùlọ ọlọ́run sànù wa. mi gbọ́ yín dáadáa. ok ìyẹn ni pé ó kọ́ wo ló lè ní abdu nínú èwo ni ó sì lè ní abdu nínú gbogbo tó bá ti jó kọ ọlọ́run pátá abdu ó ṣíwájú rẹ̀ ẹni tí ń jẹ́ muhammad nìsín a lè sọ pé abdu muhammad ẹnìkan gbọ́ fẹ́ pẹ́ nìkan tí mẹlẹ́gbẹ̀ẹ́ ni ah ó lè sáàtà abdu maruf ló ń màrúfù èso kọlọ màrúfù ẹni tí a mà ètí mo màrúfù lọ mo rò pé tiẹ àwọn tó bá ti jẹ́ òkọ ọlọ́run. bíi kíni abdul ẹ fi abdul ní o rashid yóò sí ní òkọ ọlọ́run rashid rashid. lẹ́yìn sí abu rashid rashid ò sí ní ọkọ lọ́hùn sá isaac àbí isaac rárá isaac lẹ́yìn ó pè. kò ní pilẹ̀ isaac ọ̀tọ̀ muhammad ọ̀tọ̀ wọ́n dúró lọ́tọ̀ọ̀tọ̀ ni. aleykum Abbas tó máa lọ sí Yemen ẹ sàlàyé kí ni zakati um, ẹ fẹ́ gba zakati ẹ fẹ́ pé kókó wà kẹ kókó má gba ẹran tó bá sara tó lè tó lè má dẹ́ bèrè pé ṣé ó lè lù ú ṣé ẹran tó dáa ṣé á di èèyàn lọ́fẹ̀ẹ́ rẹ̀ ṣé ẹran tó dáa jù náà rẹ̀ èèyàn lè fi yọ zakati. àwọn ẹran kan bẹ tó ṣe wípé àwọn àfáàfún aláwọn ọkọ̀ tọ́pọ̀ ẹran tó fẹ́ ní ìsìn bẹ́ẹ̀ lè fi bẹ́ẹ̀ lè gbà pé lẹ́gbà fún zaka àwọn alákàmì tó ti fi pé olówó rẹ̀ ó kàn filẹ̀ ni pé wọ́n sá máa jẹun táwọn yòókù máa ń jẹun ẹ̀mẹ́ta lójúmọ́ wọ́n lè fóònù oúnjẹ mẹ́wàá ó ní jẹun fẹ́ fi ṣe irú àwọn ẹran báwọn èyí mú ẹran tí yóò bá mú zaka wásàtù ni yóò wà wọ́n tó wọn sí kò ní tẹ́rín jù káwọn bá balábò sí kò ní jẹ́ ìtọ́sán ra jù káwọn bá yan olówó náà jẹ níbo ló ti wá níbo ló ti wá lọ́dọ̀ àwọn tíátà lọ́dọ̀ àwọn olórin. sẹ́rí kò sí ti ń jẹ́ fẹ́tíà fatiha ni fatiha. àwòkọ́sí pọ̀ téèyàn ọ̀ sọmọ dáadáa ju fati àkẹ́sọ̀ ọdún mọ̀ lọ. àlùjáná ní jẹ́ pèrè dáwọ́ sí sẹ́ni tó dáa jù ó kọ́ tí yàrá sọmọ wa káwo àwọn kan náà wọn sàbẹ̀ àti sẹ́tẹ́ǹsì tó ti àlọ́run ìkan náà wọn kọ́ ọlọ́run yìí ní òun ó kọ́ ànábì ó kọ́ àwọn ànábì ọlọ́run ìníkà sọmọ wa mo àwọn fẹ́ẹ́ tí àhálí àǹkankan wọn àwọn tíátà ni a gbé wa àwọn olórin ni a gbé wa sọlọ́wọ́n sànù wa lójà mọ́ wọlé àlùbáríkà wọn. wọ́n sẹ̀ pé mínísítì mọ́mọ́tì báyìí mú rẹ̀ ẹ̀ ń bá yín kọ́ nìyí. ẹ dàpọ̀ owó epo owó epo àná ó kéré pọ̀ dẹ́n owó tàǹdá ẹ mẹ́gbàgbé tó lọ́wọ́ lọ́wọ́ bò wá láti rí. ìyá máa ń ṣe ǹzẹ̀ náà lẹ́rìí bá ọlọ́run sàn yín dẹ̀ sàn lè sàn ìzákùn lọ́sẹ̀. ẹ̀dàkùn owó tà ń da ó sì mẹ́lẹ̀ àti owó èpo náà o owó èpo bó ti tẹ́ntẹ́n náírà ẹja ẹja máa mú wọ́tá bá ti ń bọ̀ bó ti tẹ́ntẹ́n owó èpo ẹjẹ́ ká máa mú bá ti ń bọ̀ lẹ́yìn owó rìkọ́dà tá a fẹ́ rà ó ní eighteen thousand ní a sọ pé ó bẹ́tà jù báyò ọlọ́run sàn ilẹ̀ sàn ni ó ní eighteen thousand ní a lọ bẹ́tà báyò a sẹ̀rí six thousand gbogbo wa. represent